So to be able to, I, I think that government should begin to, you know, have a recheck yeah. from time to time. Yeah. Awaiting trial should have no business in court this long, of course. Yeah. And I, I like the um, angle that, that you know they brought into it. Mm. There are some offenses that are not billable. Yeah. Murder, manslaughter. Yeah. You know, once they slam those charges on you, you are done for. So uh, I think uh, that the, the, the investigation should be carried out discreetly eh, eh, before you know you, you I, know I, ask somebody to. I'm I'm, I'm sorry, Doctor Emmanuel, yes, I have sure, to cut you. I didn't quite mention how the man got into this mess. Mm -hmm. His neighbor, his neighbor, eh, you know, was asked by the police to provide information on the whereabouts of one Mr. James. Mm. And when Dele couldn't provide these answers, he was arrested for armed robbery. And so he mm-hmm. ended up 11 years suffering for what he did not do. The police also have their own. Very well so. That's why I brought in is could you, could you call it answers? <laughs> you, the, you know the, the, the, police usually are the midwives mm. when it comes to delivering justice. The police are the midwife, right? Mm. They they stand in between the people and the court. Mm. So I think to make Nigeria exactly what we think it should be, yeah. we should yeah. reconsider uh, mm. our justice system. Our criminal justice system sometimes can be uh, criminally annoying mm. the way things play out. Well, uh, it means that <laughs> when you want to go out in the morning, you know that this Yoruba prayer that says Oloma and Ifesesi. You better intensify, intensify that kind of a prayer because you don't know it could happen to you. Well, that's all for this morning. I'm, I'm, afraid we can't go further than this. I want to thank all those who have contributed through phone calls and on Facebook. Uh, of course, uh, Dr. Imajimo, God bless you. Thank you very much for coming. Apia Olumuyiwa Kisoji, our studio manager on duty, I also say thank you very much. Uh, of course, uh, Bola uh, Olalire it's already breathing down my neck here. <laughs> now, before I go, studying oral English to the point of pronouncing God as God will only direct your prayers to security guards and not to God. <laughs> Let me say that again. You know, when you when you when you are studying oral English to the point of pronouncing God as God, oh God, you will only be directing your prayers to security guards and not to God. Very interesting. I'm Yonju Adegbite. Do join me again on Thursday morning on the same program. However, Lulu Fadoju will be here tomorrow morning. Excellent morning to you all, and bye for now. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. Internet Consortium have completed a 4.25 billion pounds takeover of Chelsea, ending Roman Abramovich's 19-year ownership of the club. Robert Lewandowski yesterday confirmed his Bayern Munich career is over after eight years at the German club, and of course, 26 Ecuadorians have been listed for the international friendly game against the Super Eagles of Nigeria coming up on Thursday, 2nd of June, and Wydad Casablanca are the champions of Africa, winning their third CAF Champions League title uh, with a 2 0 victory of Al Ali right there in Egypt. Shocker from the one of tennis, French Open going on right there in Paris. Daniil Medvedev and of course Stefan Tsitsipas suffered a surprise fourth round exit on a day right there at the Roland Garros. That's talking about the French Open. Good morning and welcome to the show that celebrates the latest and the biggest news making around in the world of sports from whichever part of the world you may be watching or listening. I bring you greetings from the studios of Fresh FM 105.9, the Real Madrid of all radio stations in southwest Nigeria. Nigerians, welcome to Fresh Sports on the frequency of champions. My name is Bola Hon Olalere. You can simply call me the Radio G. I am the old go of all sports OAPs in Nigeria. Straight to business, straight to the US, United States of America, the current location of the Super Eagles of Nigeria. The first of the two friendlies went down early hours on Sunday. That's talking about Nigerian time. Super Eagles lost two goals to one against Mexico. Don't forget, the Mexicans scored the first goal in that particular encounter before Cyril Desals, that's talking about the top scorer from the inaugural edition of the UEFA Europa Conference League, equalized, and of course, the vice captain for the Super Eagles of Nigeria. I'm talking about the Watford defender. William Trust Ekong scored an own goal, and of course, the game ended two goals to one in favor of Mexico. Immediately after the game in Texas, the boys left the city, and of course, they arrived uh, New Jersey, where they have so far stepped up uh, the, uh, their preparations for the second friendly game set to go down on Thursday evening against Ecuador, as well as next month AFCON qualifying matches against the Leon Stars of Sierra Leone and, of course, Mauritius. A Couple of chances were created in the second half by Nigeria against the L3 of Mexico, but in the end, it did not go well to Nigerian way. William Trust Ekong blamed long travel and little time to adapt to the new zone as the reasons why they lost to the Mexican. The second friendly is coming up on Thursday, and of course, having divested themselves of processions and environmental issues, the boys find out for their full training sessions at the Montclair State University pitch yesterday, Monday, right there in New Jersey, with uh, most of the players uh, showing uh, their usual enthusiasm, energy, and sharpness. The boys were made to go through close control training, space management, and clinical finishes. New coaches Talking about Jose Pesero was around all through the training, supervising the proceedings alongside his assistant Ola Olua Aino, Torino defender, alongside Innocent Bunke, suffered a knock in the game against Mexico last Sunday and yesterday. They were missing at the full training sessions. They had a light recovery training of their own. The Red Bull Arena in Arisid will host Nigeria and Ecuador by 8 p.m. US time, while in Nigeria. Nigeria time, it will be around 1 a.m. on Friday, according to Pesero. according to the new coach of the Super Eagles of Nigeria, his focus is on AFCON qualifiers uh, with the hopes of winning the tournament next year. According to Pesero, his philosophy as a coach is to play attacking football. Ladies and gentlemen, let's listen to the new coach of the Super Eagles of Nigeria. He is a Portuguese coach. I'm talking about Jose Pesero telling Nigerians what they should expect from his own Super Eagles team. Hey. Eh. When I signed the contract, when I agree with the contract with the Superegos, I told for everybody, for me and in my country, that uh, I have a dream for me in the next can. I think um, now the Nigeria has uh, many very good players with quality. I think in the moment for you you reach with the top in Africa. I think it's possible really? must um, believe in that. As you have many players outside the country with quality, inside the country also with quality, young players for grown up. Um, is my mind, is my dream, is win the next can. You need time, okay? You need one year, more two months, because the next can will be in July the next next year. Until then, you need to work well in order to build up the, the, the team, you need to create um, cohesion, spirit, demand, commitment, because we have quality. Uh, organization, rigor, passion mm, for that I come for do it. I want help the players because the players are quality. anyway. Ah, green, white, green are the color. Clear the road for super eagles. Eh. I say clear the road for super eagles. Eh. Super eagles or eh, the eagles. Green, white, green are the color. Sarah, anybody will we cash for road, Sarah. If you cash Argentina, Sarah. Anybody will we cash for road, Sarah because we got system lesson. The voice of Wholesale Preserve, the new coach for the Super Eagles of Nigeria, telling those who cares to listen, the Super Eagles of Nigeria will go all out to definitely win the AFCON next year. In Ivory Coast, a Super Eagles team will be more cohesive and, of course, they will be more organized when it comes to their style of play. And, of course, according to Super Preserve, Beirut, stated his philosophy has to do with attacking style of play. Ladies and gentlemen, don't forget the home base players invited are seizing the opportunity to showcase their potentials to the new coach. Eight of them are currently with the Super Eagles team in the US. Three of the eight featured against the L3 of Mexico in the early hours of Sunday. The likes of Ishak, Rafiu, Kayode of Rivers United, the likes of Victor Umba Oma of Ayimba International, Chiama Kamado of Rivers United, and of course, Olse Pesero still talking on the fact that the national team doors is still very much open to anybody. Nigerians, uh, before we listen to Olse Pesero talking about the door open to anybody set to make uh, his chance for the Super Eagles of Nigeria let me confirm to you, after two friendlies, the Super Eagles of Nigeria uh, will start their AFCON qualifying campaign against the Lone Stars of Sierra Leone. The road to the 2023 edition of the African Cup of Nations set to be held in Ivory Coast next year gets underway tomorrow Wednesday, 1st of June, uh, with the first three of the 44 group stage qualifying matches set to be held in the space of 13 days. The Black Stars of Ghana, that's talking about uh, the West African Giants. Uh, don't forget they defeated Nigeria right there to book a place in Qatar later this year for the FIFA World Cup. And of course, they will welcome Madagascar to the Cape Coast for a Group E clash. And of course, on Thursday, the Pharaohs of Egypt will begin their post Carlos Kuros era as new coach Ihab Galal looks to lead them to a victory over Group D rivals. That's talking about Guinea. On Friday, host nation Ivory Coast will be in action against Zambia, while on Saturday, you could see the defending champions Senegal begin the defense of their crown by welcoming Benin Republic to Dakar. And of course, on Thursday night of June will be the turn of Nigeria against the Lone Stars of Sierra Leone. According to Ose Pesero, he says, We will work with great ambition so that in the end, we can finally call Nigeria the four time African champions. Former Super Eagles coach and, of course, head technical department of the NFF, Austin Guavoyan, yesterday afternoon arrived Cairo in Egypt Egypt for the directors of the technicals meeting slated to take place right there this week in Egypt. The technical director meeting will take place in Egypt, and of course, Austin Iguavoin, who happens to be the head of the technical department of the NFF, has landed safely right there in Cairo, Egypt for the meeting set to go down later this week. Uh, before we leave Africa, let me tell you that Wydad Casablanca are the champions of the CAF Champions League after beating Al Ali of Egypt by two goals to nil. So Hugh El Mutaraji scored both goals for the Moroccan team. This is the third time Wydad Casablanca have been crowned African champions after winning it 1992 and, of course, 2017. The victory for Wider last night ensured that Al Ali of Egypt will not be winning the CAF Championship for a third time, for a third straight time. Before we leave Africa, Nigerians, don't forget I made a promise that Ose Pesero, the newly appointed coach for the Super Eagles of Nigeria, stated the doors are open for everybody who wants to make their chances, who wants to showcase their potentials in the squad of the Super Eagles of Nigeria. Don't forget, we've had eight home base players in the first of the two games in the Jose Peseros era as the coach of the Super Eagles of Nigeria. And of course, he has stated doors are open to the MPFA boys who, who are willing to play in the Super Eagles of Nigeria. Let's listen to Jose Peseros, Super Eagles coach. Peseros is a big coach. A coach, anybody that's coached Porto the doors. The national team is open for everybody. All everybody, local players, players by health. The others uh, come from the, the academy. Uh, is open for everybody, but they need to know first to have quality. Second, demand. Third, passion. If they can, you know, these these three points they can play here. Of course, you have many players, not only 11, 20, 30, 40. Of course, we have players uh, uh, 10, 20, 30, 40, name it. But of course, uh, they stand a chance to play for the Super Eagles of Nigeria. Uh, let's leave Africa, left, let's leave Nigeria and go to France. Uh, the French Open is getting interesting by day. Medvedev and of course, uh, Stefan Tsitsipas suffered a surprise fourth round exit on the day of shocks in the men's singles at the French Open. Medvedev was beaten by Marin Kilic of Croatia in a one sided game 6 2, 6 3, 6 3. Medvedev could not even win a single set. Fourth seat that lost in fourth set uh, as teenager on wrong uh, of Denmark reached maiden Grand Slam quarterfinals 7 5 uh, 36 6 3 6 4. 8 seeds Rude also made history by becoming the first Norwegian tennis player to ever reach a Grand Slam quarterfinals after a dominant victory over Ubatukas. Ukas. Andrew Rublev progressed to the quarterfinals after Danik Sinner retired due to heavy strapping on his left knee from the women's category. Top seed Iga Swiatek through to the quarterfinals after beating world number 74. That's talking about uh, Zheng Yiguan of China, 676 love 62 to reach the French Open quarterfinals. And of course, uh, this evening from the men's singles, uh, the highly anticipated quarterfinals between Djokovic and Nadal will be going down. According to Novak, he's ready for the biggest challenge one can have at the French Open. Back to the game of football, less than three months after Roman Abramovich put Chelsea up for sale, the consortium led by Victor Boli have completed the 4.25 billion pounds takeover of Chelsea. New era at Chelsea began yesterday. And now Chelsea will now operate under a new owner. His name is Told Boli. Ladies and gentlemen, let me tell you the genesis of the whole story. Don't forget, Roman Abramovich is a Russian billionaire. Don't forget, he bought Chelsea in the year 2003. He's been the most passionate football owner in the history of football from 2003 03 fast forward to this particular year. Let me confirm to you, March 2nd precisely, Roman Abramovich decided to put Chelsea up for sale. Why? Uh, because 24th of February, uh, Russia invaded Ukraine in a very brutal way. And of course, 26th of February, Roman Abramovich uh, decided to give stewardship and, of course, a care of Chelsea to Charitable Foundation because he is hearing that UK government might just bounce on him due to the decision of Putin to declare an invasion of war on Ukraine. And of course, 2nd of March, Roman Abramovich decided to play smart on the UK government by, by confirming his plan to sell the football club on the 10th of March. The UK government bounced back on Roman. They sanctioned Roman Abramovich and, of course, every of his assets right there in the UK. On the 5th of May, Roman Abramovich denied the fact that he has requested a 1.5 billion loan he made to Chelsea is repaid. Don't forget, despite the fact that the UK government sanctioned Roman Abramovich and every of uh, asset assets right there in the UK, they still allow the sale process to be ongoing. Talking about the bidders who were interested in buying Chelsea, the likes of uh, Musin Birak of Turkey, the likes of uh, the Saudi Arabian consortium, and of course, uh, talking about uh, Jim Ratcliffe. Don't forget Sir Martin Bolton, the likes of Toboli led consortium, the likes of Nick Candy, British developer that's talking about the British man, and of course, don't also forget the business certain Sir Jim Ratcliffe. Ladies and gentlemen, after all of these, don't forget when Group, the bank involved in the sale of Chelsea, decided to come come up with a four shortlist bidders out of the 10 to 15 bidders who bid for Chelsea in the first place. And of course, on the 7th of May, the rent Group decided to announce that Todd Bowley's led consortium are the preferred bidder to buy Chelsea. And of course, in the next, um, after a couple of hours on the 7th of May, Todd Bowley agreed a 4.25 billion pounds deal to buy Chelsea. And of course, 16th of May, the UK government insider says the deal is close Bristol to a collapse because uh, they are yet to receive assurances from Roman Abramovich over where the 4.25 billion pounds proceeds from the uh, deal to buy to sell Chelsea will be heading to. Don't forget, Roman says uh, the proceeds generated from the sale of Chelsea will be channeled to the victims of the war in Ukraine, and of course, 24th of May after the UK government assured Premier League approved the takeover of Chelsea, and of course a day after the UK government also approved the takeover. 28th of May, final agreement was reached between Todd Bowley's led consortium and, of course, the Rain Group. And, of course, yesterday, 30th of May, the sale was completed. Talking about Chelsea Football Club. And let me confirm to you, the new owner wants to trigger the start of the business of a busy summer in the transfer market for the men's team. Inter Milan will meet Lukaku's lawyer today to inquire about the feasibility possibility of a potential move back to the Serie A. The move to Chelsea turns so after a fallout with Thomas Tuchel and the new owner looking forward to improving the contract of Mason Mount, Jorginho alongside Ungolo Conte. Let me confirm to you, yesterday Marcelo declared, he announced, he confirmed his intention of leaving Madrid after 15 years. Robert Lewandowski says his story is over at, at Bayern Munich after 8 years. Let me confirm to you, Sadio Mane has been linked to Bayern Munich and of course Neymar Jr. has confirmed he is not leaving Paris Saint-Germain, then White is out of England squad of the UEFA Nations League and UEFA's commission an independent report into the scenes outside the ground that delayed the Saturday's Champions League final against uh, Liverpool and Madrid. Don't forget what happened in that particular encounter. And now UEFA's commissioned an independent report. Time to leave the studio on behalf of my studio manager, Emmanuel Olumuyiwa Akinsoji Apia, that will never disappear. And of course, big thanks to my producer, Kenny Ogumi Loro. I will be here 4.45 on the PM side. Until then, enjoy the rest of your Tuesday. Stay out of trouble. My name is Bola Hon Ola Leary. Thank you so much. I am out of the studio studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. All the goodness that comes in it. Think Chevita. It is many years of trust, quality, and all the goodness of fruit poured into one lovely pack with no artificial flavors, colors, and preservatives, specially made for you. And there is more to choose from, whatever your preferences are there is a Chivita for you. There is a Chivita for everyone. Hmm. So, what's your Chivita? I find the strength I need every time love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. When you think of fruit juice and all the goodness that comes in it, think Chevita. It is many years of trust quality, and all the goodness of fruit poured into one lovely pack with no artificial flavors, colors, and preservatives, specially made for you. And there is more to choose from. Whatever your preferences are, there is a Chivita for you. There is a Chivita for everyone. Hmm. So, what's your Chivita? The weekend is all about ordering in and spending time together as a family. Every weekend, we order pizza and ice cold Coke. Everyone gets their favorite toppings, even if it's pineapple. Oh. Tammy pours the Coke, taking a few sips. Mama puts on a comedy, knowing we wanted to watch an action movie. Oh. Every family night has a story. There's joy when we eat together. Offers available at Jumia and Global. T's and T's apply. Coca Cola, real wonder. When you think of fruit juice and all the goodness that comes in it, think Chivita. It is many years of trust, quality, and all the goodness of fruit poured into one lovely pack with no artificial flavors, colors, and preservatives, specially made for you. And there is more to choose from. Whatever your preferences are, there is a Chivita for you. There is a Chivita for everyone. Hmm. So, what's your Chivita? Have you had breakfast this morning? I'm talking about a Kellogg's breakfast. It's tasty and nutritious, fortified with essential vitamins and minerals to keep you active and alert. Start your day the right way because breakfast time is Kellogg's time. wo arábìnrin ṣé o rántí pé o ní kí n já sí ìròyìn ayọ̀ yẹn tó bá ti dé. lóòótọ́ mà ní díẹ̀ ló kù kí n gbàgbé òyà gbèsè mi létí. ó dà náà Zenith Bank Better Life ti tún padà dé o ṣùgbọ́n lásìkò yìí àgbò tó fẹ̀yìn rìn ní agbára ló lọ mú wá. ẹ̀ẹ́ àrò tọ́mọ lélẹ́yìí o báwo ni mo ṣe lè darapọ̀ máwọn olóríire. <laughs> ìtì ọ̀gẹ̀dẹ̀ ni ohun tí òye òwò ọbẹ̀ ṣé àsùnwọ̀n ilé ìfowópamọ́ Zenith sì ní ó kéré tán ẹgbẹ̀rún márùn-ún náírà gba káàdì ilé ìfowópamọ́ Zenith fi orúkọ sílẹ̀ lórí Zenith mobile banking app ló bá tán ìwọ náà ti kojú òṣùwọ̀n láti d darapọ̀ bá owó lóríire sì tún máa wo ìwọ náà lè jẹ ẹ̀bùn tí iye owó rẹ̀ tó one hundred and fifty thousand naira lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ méjì tàbí five hundred thousand naira lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́rin. ó ṣàárọ̀ kùtù dákun mọ́ mú mi ṣeré ó jàre. ọ̀rọ̀ amúniṣeré ò sí níbẹ̀ àwọn ẹ̀bùn tí ó lé ní eighty million naira ló wà láti jẹ àǹfààní yìí wà fún àwọn oníbàárà tuntun àti àwọn tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní nínú oṣù kejì ọdún twenty twenty two títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù kìíní ọdún twenty twenty three àlàkalẹ̀ àti àlàyé wà o. ilé ìfowópamọ́ Zenith àǹfààní ńlá fún ọ sunbo sunbo why are you going looking like you want to beat somebody my sister see me see trouble o oh. abeg see wetin i order see wetin that deliver give me e resemble and i don't pay online oh. chai Now why me i dey like buy online only on jumia and return or change my item for free if i change my mind and you tell me before oh. Now jumia go dey buy from going forward for first dazin apparel Now me and you today sunbo sunbo. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ọlọ́run mi ò ní lè sí. ọpẹ́. èmi ò rọ́bá tí mo tún lè kà ẹ́ pẹ̀lú. ọpẹ́. bí mo gúnyán o bí mo tún rò ká ò ní lè jẹ́. ọpẹ́. òkì ìṣọba tó ń jẹ mí jẹkújẹ gbà bẹ́ẹ̀ jọ. ọpẹ́. ohunkóhun tí wọ́n bá dẹ̀ tún sọ ò ní lè yí. ọpẹ́. àṣekáṣe tí wọ́n bá dẹ̀ tún pa ò ní lè yẹ o. ọpẹ́. omi ọ̀sán dá. omi òkun máa ń jó káàkiri ayé. ṣé máa ṣe ọ̀rẹ́ náà òṣèlè òṣùpá bá ń jálẹ̀ o. ìyẹn ò pa ẹ́ lórí padà. nítòsó òrùn bá ń ṣògo ọ̀sán. ṣé ọṣẹ rẹ náà ló ń ṣe. látọjọ́ tí wọ́n ti jọ lọ́rùn ló dẹ̀ ti jáde. ọba ọba ọba ọba ọba tó borí ayé o ọba ọba ọba ọba ọba tó borí ọ̀run o mi ò rẹ́ni tí mo lè fi ṣàkàwé rẹ o. àìmọye ìjòyè ló lè bọ́ bàṣàyè kẹgbẹ́rún ìwà fagbáta láàbà. àìmọye ìjòyè ló lè bọ́ bàṣàyè kẹgbẹ́rún ìwà fagbáta láàbà. ó dẹ̀ lè wọ̀ bá kó fẹ́ la kó fẹ́ gbẹ̀rún ìyàwó fọlá rẹ̀ hàn. ìjòyè lè láṣẹ òkà wọn lórí lólórí káwọn ìwà fa náà lápàṣẹ. àṣẹ jàṣẹ lọ òótọ́ bàbá pàṣẹ gbogbo ìlú àparapọ̀ sọ́nà kan àìmọye ẹyẹ lójú ọ̀run ká tó wá pọ̀ kí ìjọba yẹ àìmọye ẹranko nínú igbó ká tó fi kìnìún jọba ẹran àìmọye ẹja nínú ìbú o ká tó yọ tó jìjì sọ́tọ̀ àṣẹ jàṣẹ lọ òwò bájọba lọ Jésù Kristi kò má láfiwé. ọlọ́ba bí ọlọ́run mi ò ní lè sí i mi ò rọ́bá tí mo tún lè kà pẹ̀lú mo gúnyán bí mo tún ro kà kò jẹ́ o. ìṣọba tó ń jẹ mí jẹkújẹ gbà bẹ́ẹ̀ ohunkóhun tó bá dẹ̀ tún sọ òní lè yí o. àṣekáṣe tó bá dẹ̀ tún pa òní lè yẹ. ọlọ́run omi ọ̀sán dákẹ́ rárá o. ìyẹn ò parẹ́ lórúkọ dá. omi òkun bá ń jọ́ káàkiri ayé. ìránṣẹ́ rẹ̀ náà ló ń ṣe. bí mo lè Òṣùpá bá ń dálẹ̀ o. ìyẹn ò parẹ́ lórúkọ dá. títòsán òrùn bá ń ṣògo ọ̀sán ọjọ́ tiwọ́ tijọ́ lọ́run ló dẹ̀ ti dáadé o. ọba èjìléládé gbọdọ̀. látọjọ́ tí wọ́n ti bí wa a ò máa rọ́bà tó tó ọlọ́run àbọ̀bà aládé ayéwo ló lè fún mi lógo tó tayọ. ìwọ lọba tó ń gbà dọ̀bálẹ̀ ọba òye nebukadi nesari tó fira rẹ̀ wé ọ ó jẹ́ kó bí ẹran. alágbára ńlá lọ́lọ́run wa o àtàbà. ní ọba mi má jẹ́ fẹsẹ̀ kí n tún fẹnu kọ́. mo sẹ́ni lè dúró níbi ó bá ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tún ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ tún ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́ńpẹ́ sínú àwọn ìwé ìròyìn tó jáde fótó di o ẹ dẹ́kun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì ọbẹ̀ ṣe ta mi sí ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé jáde fún tòní. ìròyìn kálẹ̀ kákó káàkiri àgbáyé. ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM ajá balẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀. ẹ̀rọ èdè ọ̀pọ̀ lẹ́nu Yorùbá. àdọ̀pẹ́ ah. ọpẹ́ náà la mọ̀ náà. tani bẹ́ẹ̀rẹ̀ rẹ̀ ń kọ́. ẹ̀yin bẹ́ẹ̀. olùkù rẹ̀ ń kọ́. ìbẹ̀ iyèkan rẹ̀ ń kọ́. iyèkan rẹ̀ ń kọ́ ara alẹ́ ẹ̀ ń kọ́. ìbẹ̀. sọmọ kékan lábòsí nínú. èèyàn rẹ̀ ń kọ́. E, ọ̀rẹ́ wa ń kọ́. ọ̀rẹ́ wa ọ̀rọ̀ kan ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ẹni dání wa ń kọ́ àgàgà kí wàá pàdé ìwà tóbi kan tí ń rírí ní ẹsẹ̀ ògbèjì kí wàá pé ah àbọ̀bọ̀ kò níbọ̀ ń so èké ni à ṣé yàrá. ẹ yọ ọfẹ ta sí rí ọfẹ ta sí rí nù. ṣé yàrá. tani labọ ọbu wọ́n ti kọ́kọ́ máa wọ́n ti kọ́kọ́ máa sọ̀rọ̀ àbòsí tani labọ ọbu ìmọ̀ ní ti gbé labọ ọbu bọ̀ èèyàn méjì ó ti mọ ah, àwọn ah, eh, ọ̀rẹ́ rẹ méjì ó ti mọ sọ kọ̀rọ̀ ṣé madam rè. Eh, ìkan ọkọ yọ sí bọ̀m̀bọ̀n náà. ìwọ náà tọ́wọ́ bá fẹ́ fọṣẹ yíyá rẹ pé yes. bẹ́ẹ̀ni yes àbí ìjàmbá tó náà bá fẹ́ kó bára rẹ̀ kó tètè gba promotion kó tètè gba promotion ni àwọn náà nìyẹn. Yorùbá ah, ṣáà lè rírú èdè lókè ìpẹ̀sà. yìí bọ́yá ni téèyàn ó fi gbólóhùn ẹ̀yọ̀ kan túmọ̀ nǹkan bíi ọgbọ́n. alẹ́ lómi tí ọba gbéde yorùbá dáadáa wọ́n sì máa ta yóò ní yóò máa sọ pé ẹ gbowó lọ́wọ́. wọ́n tún fún lówó pé ìwọ náà wà. ìwọ náà bá ní ẹyin náà sì bá ní fóun sí ó ní ẹbí náà mọ̀ ń bá wọn ṣe ta ó ní wọ́n ń ra o wọ́n máa kó lè òun ò sì ní fura kọ́ lọ́ngọ́ sàánú ni o. Hmm. yorùbá yoyoyo bíi iná ni. ìlà wọn kan wá wò wò yorùbá wa. yorùbá wa ni. Hmm, yorùbá wa eré bá wa àdúpẹ́ bí orí dá wa sí. àdúpẹ́ o. Mm. òun náà làwa wà ń lò báyìí. àbí ṣé òun ní kọ́ ni wà ń dọ̀bẹ̀ yìí. iná tí o ti dọ̀bẹ̀ ni. èyí èbó ìgbọ́. ètò pé ń dọ̀bẹ̀ eh. ó ti dọ̀bẹ̀ ni. ẹ̀yọ́ tún lè díjú báyìí lọ. we can do better. bọ́ọ̀ wà lọ́kànjú à we can do better ah mo fẹ́ ṣe ọlọ́run. bọ́mọdé ọba lọ́kànjúà ah. orí màálùú tó mú kọ. ẹẹ ibi tó ń hmm. forí àjànàkú pé kọlọ́ọ̀ kó tó bá forí àjànàkú orí erin lọ fẹ́ <laughs> orí popotémọ́sì ni ọ̀jẹ̀gbà kọ́ ọ̀jẹ̀gbà kọ́ ọmọ dúpẹ́ tiẹ̀. ẹ síbẹ̀ náà mo hmm. dúpẹ́ tèmi o ah, èmi dúpẹ́ tèmi o mo dúpẹ́ tèmi o abáwádé wo fi gbogbo awẹ́wà lẹ̀ awẹ́wà kọ́ là ń sọ dóná dóná dóná dákun ẹ̀mí ni o wọn ò fi nǹkan kan ṣe mi o torí gbàdá ló mọ̀ bèrè yé bèrè bèrè bu ẹ̀ sí à ni àwọn situation ah sorry mo fẹ́ ní káwọ situation room okay àwọn báńkì okay àwọn òṣìṣẹ́ báńkì okay àwọn aláṣẹ báńkì mhm. operation báńkì sáwọn ọmọ nàìjíríà àwọn ọmọ nàìjíríà kan wọ́n mọ̀ gbọ́ wá ń sìn mhm. wọn ò rẹ́ni tí ó wọn ò rà lágbàwí wọn mm. àwọn kan sì ti á fi ṣe ìṣonú ẹ̀kú àmúmára àmúmára hmm ìṣekúṣe tí àwọn ọ̀pọ̀ báǹkì gbogbo wọn kọ ọ̀pọ̀ báǹkì ní nàìjíríà tí wọ́n ń fọmọ nàìjíríà ṣe bí ìyànjẹ hmm. bí owó ìyọkúyọ tí ò ní. gbogbo tó ń wí yìí sì ń dán lójú bó ṣe nígbà tí ń lówó báǹkì. ẹ kì í ṣe pé bóyá èmi náà ní. èló dérò ní tí ń fẹ́ kó lọ sí báǹkì ìmọ̀ ah, pé wọ́n fẹ́ jọ́sùn ọ ni. Ah, ẹ jẹ́jẹ́ mi ń jókòó èmi tí mò retí ọlọ́run yẹn rárá láti rè yẹn rárá láti rè aráàlú mi ó sì gbé kọ́ èlò hello. ẹ ẹdẹ bá ní sọ fáwọn báńkì bó ṣe ń ah, ṣe wá. ẹ jọ ah, ah, lórí ẹkún ni mo fi ń bá yín sọ̀rọ̀ yìí. má sọkún mọ́ lórí ẹkún mo fi ń bá yín sọ̀rọ̀ yìí. mo mm. lọ ṣe transaction owó yẹn wọ́n dẹ̀ fẹ́ fi bá mi gbé ọjà ṣe mọ̀ pé owó yẹn ò lọ síbi tó yẹ kó lọ wọ́n dẹ̀ ti yọnú àkáǹtì mi mo wá wọ báńkì lọ bá wọn tẹ́ ẹ bá rí bá wọn tó wà lórí gántà yẹn ṣe ń bá mi sọ̀rọ̀ mm. ṣe pé irú àwọn nǹkan yẹn ò fẹ́ gbọ̀nyàn lẹ́kún. Mm ọ̀pọ̀ àwọn báńkì ò tún wá lọ́mọlúàbí àtàwọn aláṣẹ wọn àtàwọn òṣìṣẹ́ wọn kò sí ọmọlúàbí kankan pẹ́yìnpẹ́yìn bíi ti wòlé ọmọ àwọn òṣìṣẹ́ báńkì míì bóyá wọn ò lẹ́kọ̀ọ́ ni àbí wọ́n kọ́ wọn lákọ̀ọ́ ọ̀gbà àwọn míì ọ̀hà máa wo oníbàárà àwọn ti kà tẹ̀gbin bẹ́ẹ̀ pé bẹ́gibẹ́gi ni oníbàárà àwọn wá ṣe lọ́dọ̀ wọn wọ́n máa wò bẹ́ẹ̀ pọ́lọ́ńkọ́ lọ́dá oníbàárà wọn bó bá àgàgà bó bá. tó sì jẹ́ wípé ẹ̀mí àwọn oníbàárà yìí ni wọ́n fi ń mí. wo ojú òní tí ọ̀lẹ́ ayé ọ̀pọ̀ àwọn tí máa ń jókòó lórí yàtà tí wọ́n máa ń sàkọ́ tí wọ́n máa ń gbé sótà pàdé sápá wọn ní ọmọ pé oníbàárà ni CEO wọn oníbàárà àwọn ni salary payer wọn torí pé nínú tí wọ́n mú wá ẹ̀sùn tẹ́rẹ́ ẹ̀sùn tẹ́rẹ́ tí wọ́n gbá pọ̀ inú ẹ̀ ni wọ́n ti ń sanwó oṣù àti àjẹmọ́nú tí wọ́n fi gara tó fi ń gun ọkọ̀ tó ń sọ̀pàkọ́ lùkè nínú èsì wọn sórí ọjọ́ tí oníbàárà ọ̀bá ti ya wá báǹkì yín mọ́ òkúta dénú ọ̀pọ̀ tí àwọn òṣìṣẹ́ báǹkì sì máa fi ń lé oníbàárà sọ̀hún tí wọ́n fi lọ darapọ̀ mọ́ báǹkì míì ní lọ́lọ́ọ̀kan yìí wá gbélé yìí ti àwọn ọmọ nàìjíríà dúró náà ibo ni wọ́n rò tiwọn sí a ní public eh, complaint commission a ní customer. ó ń ṣiṣẹ́ mọ́ ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́. eléti àjọ eléti ìgbàròyè. eléti ìgbàròyè ah, kọ́sítọ́mà kọ́sítọ́mà èmi ò ti pàtẹ́ mi ti gbọ́ ni. <laughs> nígbà tó lówó báńkì àìlówó báńkì ni ọlọ́run ó ṣe ìyanu tí ayé wa ọ̀tọ̀ sọ́jọ́ báyìí lọ <laughs> àlóṣù yìí ni <laughs> oṣù tó tán lónìí ìyanu sì lè ṣẹlẹ̀ ọ̀sẹ̀ yìí lọ́lọ́run ó ṣe nù. wàá gbọ́ àwọn owó ìlẹ́gà tí wọ́n kàn gbọ̀n yọ owó mélòó gan ni báńkì ń yọnu maintenance culture transactional of the wọ́n fún àwọn owó yíyọ léèbó owó hmm. bíi mẹ́rin wọ́n hmm. mọ̀ yọ atm ó yọ tiẹ̀ àbọ̀ bá wá ṣe transaction látòrí atm wọn wá ṣe sí ibì kan àbí nǹkan tó wá lọ bá báǹkì pé owó wọn lọ wọ́n dẹ̀ ti yọ lákàntì bí wọ́n máa sọ fún ẹ pé àwọn ní láti dúró de instant swiss àbí instant swiss wọ́n sá gbé èbùn kalẹ̀ fún wọn ìwọ wà máa wò pé eh, ta ni mo ṣe kí ni mo ṣe ọ̀pọ̀lọpọ̀ contract ni ó ti forí gbálẹ̀ tó jẹ́ toníbàárà àwọn báńkì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti lọ tí ò pọ̀ owó mi wàá transact ẹ̀ wọ́n ní àwọn ti fẹ́ ṣe operation fẹ́ nìyẹn wọ́n ẹ send owó nsinsin wọ́n máa send ẹ wọ́n fẹ́ ṣe sí abẹ ẹ̀mí eh. yóòkù yóòyè eh. ẹni tó fẹ́ sí abẹ wàá send owó owó ọ̀dọ́hùn. ọ hang. wọ́n á lo hang is yes. a hanger ah? eh, títí ẹni tí wọ́n fẹ́ fowó ṣiṣẹ́ abẹ fún yóò sì gbẹ́mìí mi ọ̀pọ̀ àwọn báńkì ò mọ náà wọ́n á tún máa gara lé lórí wọ́n tún sakọlé lórí dákun ṣé central bank ní fìyà jẹ ọmọ nàìjíríà tí ìyà ń jẹ ni àbáwọn commercial bank yìí àbájọ oyè tí gbàròyè ṣé kí ló àbáwọ̀ àbáwọ̀ là ń fìyà jẹra wa. àbí oníbàárà ṣé àwa ní kówó lọ báńkì wọn ni mo lé mi ìkówó lọ báńkì bówó mi ti pọ̀ tó èmi ah, yìí lọ báńkì. àmúgun èlò ló ní èka ròyìn ìwọ èyí ló ní bẹ́lẹ̀ ọ̀dẹ́rọ. n ò kó lé o eh. ìsín ní ti lẹ́gbọ́n kàkàkà ẹ̀lẹ́ lé o èmi ò kó sínú lé. bẹ́ẹ̀ ti ẹ̀gbọ́n kàkàkà nǹkan àgbà ń bẹ lọ́rẹ̀. ìwọ eh, ọ̀dà àmọ̀nà. ẹ̀yin báńkì eh, ẹ̀yin aláṣẹ ẹ ẹ pe àwọn tí ń ṣiṣẹ́ ní banking sector ẹ pe wọ́n bọ́mọ ah, ah. nàìjíríà làwọn náà wọ́n tiẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe ọ́ lóore bó bá déwájú wọn Mm, yes kí lẹ fẹ́ ẹ̀yin ẹ bọ́ sí mi alright. ẹyin kéwàá ṣe bẹ̀rù kéwàá ṣe bẹ̀rù no la fi ní báńkì nìkan náà kọ́ àwọn ibùdókọ̀ kan bẹ tó jẹ́ pé ó yẹ kí á kàánú ibùdókọ̀ àwọn tá à ń àwọn ibùdókọ̀ kan ibùdó ìwé ok àwọn ẹ̀ka kọ̀ọ̀kan wọ́n bẹ tó yẹ kó yẹ ká kàánú àwọn èèyàn tó yẹ pé torí wọn gan làwa gan fi ríṣẹ́ tá à ń ṣe hmm. ọsibítù ńkọ́ hmm. ah. tí nọ́ọ̀sì mi bá sọ̀rọ̀ sí aláìsàn yóò sì lọ bínú kú. àbọ̀ bá sọ̀rọ̀ sálábòyún ta ń kó bá ọ. ọmọ ó sì jábọ́ lára ẹ̀ lójijì. tèmi mo kó bọ́ ọ. ọmọ gbọ́ ńgbà tí wọ́n ń la ọ eh, ọmọ ńgbà tó ń ah, ṣe eh. ọmọ tó yẹ kí nọ́ọ̀sì ọmọ kí lọ́ọ́ kàn ọ́ ṣé wọ́n ì láwọ̀ náà ni. ìgbà tí wọ́n rún ọ eh, èmi ni drakina rẹ ni. Ah. àbẹ́mi ni o mẹ́sìn jẹ́kọ̀ rẹ. o já karòyìn. o ti bẹ̀rẹ̀ nǹkan bí. ìròyìn ajá balẹ̀ la mú wa fún mi gbogbo àwọn nǹkan tá a sọ yìí àwọn nǹkan tó jẹ mọ́ Nàìjíríà ni àwọn tó wá di láago mọ́kànlá ẹ pàdé mi lórí dẹ́ndé ọ̀rọ̀ n tá a sì gbéyẹ̀wò náà ni pé àwọn mọ̀lẹ́bí kan ńlọ́kù tí wọ́n mọ̀ ṣèjọba lé nàìjíríà lórí láìpẹ́ ta ló ṣe hàmẹ́ o. èmi ni èmi èmi èmi ló mú lẹ́kọ̀ọ́ ìwọ láti ilé tẹ̀kẹ́ sí ha àwọn mọ̀lẹ́bí kan bẹ̀ tọ́jà wípé ńgbà ọ̀bá ya ọmọ nàìjíríà kankan ò tiẹ̀ ní tẹ́rí sóṣèlú ẹ̀mọ́ ah, àwọn àwọn àwọn tí wọ́n ṣe gómìnà wà náà nù àwọn tí wọ́n ṣe <laughs> eh, tó pé nípínlẹ̀ kan bẹ bàbá ọ̀nbẹ nípò sẹ́nitọ̀ lọ́ọ́lọ́ ọmọ rẹ̀ tó ti gba tíkẹ́ẹ̀tì nísìnyí yóò ṣe gómìnà ọmọ kan ó sì ti tíkẹ́ẹ̀tì gbà lọ sí house of rep ọ̀tán ibo ni ìyẹn gbà kọ́ ìwà àṣebẹ̀rún nìkan ọwọ́ àwà káàkiri ìbẹ̀lẹ́kùlé eléyìí náà bó lè ṣe jẹ́sùn rẹ̀. àwọn táwọn adéna nàìjíríà ṣé wọn sọ ọmọ nàìjíríà tó lẹ tó lẹtọ àti gbé àkótó gbogbo kádàrà nàìjíríà ọwọ́ wọn ni ọwà wa wọn wà àrùn bó ṣe wù wọ́n. ẹ ẹ ń gọ̀ ní gbégun nù. bẹ́ẹ̀ni. <laughs> ẹ ń bá gbọ́n ní gbowó rẹ̀ bó ṣe wà ní ẹ gẹ́gẹ́ bó ṣe wà nínú gbogbo àwọn ìwéèrò èyí jáde bẹ́ẹ̀ ni lórí dẹ́ndé ọ̀rọ̀ láàárọ̀ ti òní gẹ́gẹ́ bí a ti ń bá a bọ̀ ẹ wò ó ẹ pàdé mi nígbà ọba tó àkókò ńbẹ ẹ gbà pé agbo òṣèlú wa ó ti ń di bá mi báyìí débi pé bí baba kan bá ti kó òǹpo bí ìyá ọmọ wọn bá bọ́ bẹ̀ ọmọ ni ó bọ̀ sí ipò kan ní orílẹ̀-èdè nàìjíríà hmm. nígbà ọba ya ti bá ń lọ síwájú báwọn ẹ kàn rí pé àwọn mọ̀lẹ́bí kan hmm. lápẹ́ ah these are the political family of Nigeria <laughs> àwọn náà ni wọ́n ń ṣèjọba yóò wá di kíní kan crazy kan ni wọ́n pè é. ọ̀tọ̀ crazy. ẹ̀mi ò àgbébù níbẹ̀ hàn àgbébù níbẹ̀ hàn lórí aago mọ́kànlá ni o ẹ wàá sọ fún mi yàrá ò lẹ́ bá eléyìn ọjà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin òkú ẹ̀sìn wòran ah! ẹ̀gbọ́n ẹ̀ lẹ́nu mi ọmọ alágídí yìí ni dáṣẹ́ tó dìbò wọn ah. má dá sí bí gbogbo mọ̀lẹ́bí wọn ó ṣe mọ̀ ṣèjọba lé lórí nu. bẹ́ẹ̀ ṣe máa bá a lọ nù ẹ má dá sí. ẹ má bá yí laago mọ́kànlá ni lórí dẹ́ndé ọ̀rọ̀ Tinubu Amechi Amusun Bakare wọ́n ní wọ́n ṣe àyẹ̀wò wọn nínú ẹgbẹ́ òṣèlú APC hmm. hmm. hmm. wọ́n ṣe àyẹ̀wò wọn ẹnìkan sọ pé téńtí ló kù kí nǹkan bàjẹ́ kí n yí dande PDP primary mọ́ wọn lọ́wọ́ tá a sọ Wike ńlọ sọ báwọn ó wàá sọ fáwọn gómìnà láti gúúsù pé ọ̀dàlẹ̀ balẹ̀ kò ní ẹni àfẹ̀yìntì bí ó bá yẹ wíwí ní ẹ wí ẹ sọ fún wa ẹ̀yin gómìnà yìí ọ̀dàlẹ̀ òní bí a fọ̀rọ̀ sí ìkọlà bá ṣe ń jẹ́ bìtìrì yánu betrayal lọ́wọ́ dictionary bọ́ọ̀ bá gbọ́ ìbò dictionary ọ̀gbọ́n ni sọ́rọ́kùnrin kan tó gun kẹ̀kẹ́ déyanjú. láti London. wá sí Èkó. ògùn lọ Spain. ó ní à ìgbà tó ń dé ibì kan ní Mauritania hmm. ló ń bá rómi mọ́ òǹgbẹ yìí wá pọ̀ ó ní Mali ní táyà bá tó jò ibi agéjù sí ni ó bẹ̀ ni lòun gbọ́ tí kìnìún ṣe hmm. láti nùnú bí ọ̀n fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo ní bó kẹta ránṣẹ́ náà. ó rànra rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe ìdẹ́mi gbogbo bí wọ́n ṣe ń sọ mà gbọ́ ah, ṣé kọ̀ọ̀kan ojú omi gbogbo bí ṣe ń sọ nǹkan kan lèmi fọgbọ́n gbé pé ah, ṣèṣe bàálù wo ní tọpinpin rẹ̀ ah, ṣèṣe kó ti gbé àwọn ọkẹ̀kẹ́ ìsáwọn orílẹ̀-èdè kan ní bàálù kan náà gbé. ìwọ lọ mọ tẹ̀mí mà ní pé òun kọ́ ni ànábì àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣerú àwọn ànábì kan Bísí Àjàlá ọ̀run re bó bá ń gbọ́ àjàlá travel over the world lórí kẹ̀kẹ́ sí ni ó ní àjàlá ni media pr pèsè barista ngbà kan hmm. kó tó a tún di tòbé kó tó di pé rélùwé eh, gbàrin wọn kó tó di pé rélùwé gbàrin wọn <laughs> òun ló gbé eh. Eh, tó gbé irú kẹ̀kẹ́ tó ń sọ yìí tó fi kọ́kọ́ fi rin ìrìn àjò káàkiri òun ló sọ dolókìkí òun ló bí àjàlá travel all over the world. ṣebí ẹ bá travel lọ́sọ̀ wàhálà èmi easy travel rẹ̀ fún ọ nísìnyí. mọ̀ ń bọ̀ kó tó tra tí n bá gbé kẹ̀kẹ́ ìwà gbé kẹ̀kẹ́ láti Ìbàdàn igun lọ sí Àbújá kí ló ń sọ fún mi. bàrí Ọlọ́run àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí à ń sọ ìkànnì eh. bẹ lórílẹ̀ àlàyé kọ́lọ́n kọ́ bá a ṣe dáadáa fún bàbá òbí ńgbà bàrí ọ̀padà bu <laughs> àjàlá ó ní ìṣẹ́ ní mọ́mọ́ gun kẹ̀kẹ́ lọ sí London ìṣẹ́ ní ó padà jà tí wọ́n padà búra wọn. Hmm. <laughs> sorry ọ̀rọ̀ ayé let's count the news. ewe oh, yes let's count the news. ẹ̀ka news ìbí fún mi kí n máa gbọ́ báyìí lára. mo rí kan níta gbangba the punch fún tòórọ́ òní hmm. APC wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ibi Tinubu Umahi Bakari gẹ́gẹ́ bó ti ka wọ́n ti ń bi wọ́n léèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ kàndẹ̀ kàndẹ̀ tún rèé wọ́n ń bi wọ́n lórí èwo nú àwọn tó fẹ́ díje dupò ààrẹ nínú APC ló ní ìwé àṣẹ orílẹ̀-èdè ìwé àṣẹ yìí jẹ́ ọmọ orílẹ̀-èdè citizenship láti ilẹ̀ òkèrè eh, tó jẹ́ pé wọ́n ní ti nàìjíríà wọ́n tún ní ti bí wọ́n fẹ́ mọ̀ nínú wọn ìta gbangba the punch ni wọ́n sì kọ eléyìí hàn sí. ọ̀dà bí àtìkù ṣe wá yọ gẹ́gẹ́ bí ẹni tí ó díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú pdp ó ti jẹ́ kí àárín ẹgbẹ́ òṣèlú apc wọn ò módó tí wọ́n dọ̀rùn lásìkò pé à ẹ̀ wá wo ibi tí ẹgbẹ́ alábùradà tó gbà yọ sí wa ni hmm. làwọn náà wá wò pé ọ̀kẹ́ẹ́. Okay àfẹ́mọ̀ àwa náà fa amóye jáde láti àríwá orílẹ̀-èdè nàìjíríà ní bí ọ̀wọ̀. Hmm. kábíyèsí olódùmarè. ẹnìkan tí ó jẹ́ òbí ìkan nínú àwọn tí wọ́n fún ní ìkọlùkọgbà mọ́nú ọkọ̀ rélùwé níjó ní ó ní ọmọ òun ó ní síkìlà ni o síkìlà ni o òun ọ̀hún àmọ́ kọ̀ǹdíṣàn tí ó wà lásìkò tá a wà yìí hmm. tó ẹnìkan tó náà wá lọ iléèwé pẹ̀lú Ọ̀ṣínbàjò ó ti sọ fún ààrẹ wa pé dákun gbà mí abá àmọ́ra rí bá mi dá sọ̀rọ̀ yìí hmm. ọlọ́ọ̀bà Elédùmarè yọba ni dá sí i. àmín gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Imo Rochas Okorocha ẹ̀sùn owó belenja díẹ̀ tó kù kó pé three billion naira tí wọ́n fi kàn án nígbà tí ń bẹ lóróyè àjọ EFCC wọ́n ti sá a sí gbàgà rìmáǹdì lọ́wọ́ báyìí níbi tí ó ń dúró de kí lọ́kàn ẹgbẹ́ ẹ̀ látún ti rí ìròyìn míì tí àjọ ayánilówó ní àgbáyé IMF tí wọ́n sọ fún wa pé kó tó dòpin ọdún tá a wà nínú rẹ̀ yìí kó tó dòpin ọdún twenty twenty two àfàìmọ̀ kọ́mọ̀jẹ́ owó tá à ń san lórí subsidy kọ́mọ̀wọ̀ tírílíọ̀nù mẹ́fà náírà six trillion naira eh? lórí epo bẹntiró nìkan ìròyìn ajániláyà yẹn ń bẹ níta gbangba Vanguard fún tòun. ọ̀dà alágbo ti òṣèlú ẹnìkan nínú àwọn tí wọ́n ń díje láti lọ rèé sojú ẹkùn gúúsù ìpínlẹ̀ ọ̀yọ́ nílẹ̀gbìmọ̀ asòfin ní àbújá lọ́hùn-ún eyín olóyè adégbòyèga taofik adégòkè ó ní èmi èmi ọ̀lọ́wọ́ inú àparùtù o ẹ máa ṣe lọ ẹ máa jó lọmọ wẹ̀yìn rẹ̀ ìrìn tí Adégbòga Taofik tó sọ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Hmm. àwọn ikọ̀ tí wọ́n fara mọ́ Arẹ́gbẹ́ṣọlá ní Ọ̀ṣun wọ́n ti ń béèrè fún pé kí ẹgbẹ́ APC àtàwọn aláṣẹ ẹgbẹ́ ọ̀hún kí wọ́n fagilé ìbò abẹ́nú primaries tí wọ́n ṣe níjọ́ òní ìròyìn yẹn láti ìpínlẹ̀ Oreyeye o ń bẹ níta gbangba the punch fún tòórọ yìí. ní ìpínlẹ̀ ọmọlúàbí ìpínlẹ̀ ọ̀ṣun náà lè jẹ́ báwọn ẹja sẹ̀nu ń dédé síbí bọ́ ọba lọ́jà àtà èyí gbégbárù bí ọwọ́. èmi tiẹ̀ ní nǹkan mu mo ní mo ní omi ṣe ń ta winu mo fẹ́ mu omi gbóná torí ọ̀nà fún. nígbà tó ní olóò ní nǹkan mu omi ó sì jẹ́ fúnlẹ̀. bẹ́ẹ̀ tó kúndùn mímu mímu ilẹ̀ kúndùn fífà fífà ọlọ́wọ́ sì kò iyọ̀. àpíà ẹ̀yìn so nẹ́tíwọ́ọ̀kì clear àdọ́dọ́ ẹ̀ ó clear èmi gan ò gbọ́ bọ́. ajá balẹ̀. ajá balẹ̀. ẹ̀yin alára mi ìròyìn ayọ̀ ti dé o ẹbí mi ẹ̀ pé kí ni ìgbáládùn tí ò lópin pẹ̀lú fọ́n tv níbi tá a ti láǹfààní sí oríṣiríṣi live band tá a lè máa sọ̀dí kẹ̀kẹ́ sí níbikíbi tẹ́ ẹ bá wà lórílẹ̀‐èdè àgbáyé bákan náà lẹ́ẹ̀ lè fi ìpè ṣọwọ́ láti fi surprise àwọn èèyàn yín ní ìgbàkúùgbà tí wọ́n bá ń ṣe ohun ayọ̀ ó yá ẹ pe ọ̀rẹ́ ará mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ yín pẹ̀lú àwọn olólùfẹ́ yín tí wọ́n wà ní orí social media láti bá yín jó sí àwọn orin tùǹgbá pẹ̀lú naija hip hop pabambari ẹ̀wá rèé o ẹ lè ṣe fídíò bíi ọgbọ̀n ìṣẹ́jú àyá thirty seconds láti fi bá ara yín tàbí àwọn èèyàn yín yọ̀ kí ẹ sì fi ṣọwọ́ sí wa lọ́jọ́ ẹ̀y ayẹyẹ yín ọ̀hún kí a bá yín stream ẹ̀ live fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero eight zero nine eight nine five two zero zero zero tàbí kẹ́ ẹ tẹ̀lé wa lórí gbogbo àwọn social media handles wa at Funfair television láti fi jẹ ẹ̀bùn kíni lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ ìbí yín Funfair TV àjọyọ̀ tí ò lópin. ṣèṣàṣìwọ́n at the end of God ọwọ́ agbára ọlọ́run á sọ̀kalẹ̀ wá ò níṣẹ̀lẹ̀ kádàrá twenty twenty two ó yá gbogbo ènìyàn ẹ̀ tún yáyà máa bọ̀ níjọ́ ọlọ́run ṣe bí ọba. ọwọ́ agbára ìṣẹ̀lẹ̀ gádàrà ìṣẹ̀lẹ̀ tó lágbára ni. ó tún ti yá o ìṣẹ̀lẹ̀ gádàrà twenty twenty two. níjọ́ ọlọ́run seed of christ golden church ṣe bí ọba ẹ̀kọ́tà sáremu ìdíomi ẹ̀fọ́ntẹ́rì alákíá ìbàdàn. akamẹ́yẹ gbẹgbẹ̀rún èèyàn ló máa gba ìtúsílẹ̀. ìwòsàn ìdáǹdè ìgbéga. nípàdé àdúrà ìṣẹ̀lẹ̀ gádàrà tọdún yìí. ó máa bẹ̀rẹ̀ wednesday june one títí wọ wednesday june eight ọdún yìí. láago mẹ́jọ àárọ̀ lójoojúmọ́. ọjọ́ mẹ́jọ gbáko ni. àwọn olórin ẹ̀mí tó máa wà ń bẹ̀ ní mẹ́gà nine nine. adégbòlù twins. fúnmi akínàánú omi jẹ́ ojú mi. olúwa lọ́ni bí retí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. irunṣẹ́ ọlọ́run aláyè tí mẹ́mí mi máa ń jó yìí yìí nínú ẹ̀. apọ́sù dọ́kítà prophetess mrs ẹsẹ̀mù mustapha jẹ́bi bàbá ṣẹ́bi ọba lọ́lùgbàlejò àgbà testimony wọn náà dájú tó o bá lè wá o. lórúkọ jésù gbàgbẹ́. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at Quarter 473, Fajimi Street, Agodi GRA. Ibadan. Owode Union Bank Building, Owode Oyo. Number 12, Tokataya Street, Tara area, Omomosho. Opposite VIO office, New Erua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street. Opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀run Ìbàdàn iléeṣẹ́ expert e Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dáa wọbẹ̀ tí iná tó wà ń bẹ̀sẹ̀ ibẹ̀ òmù láti mọ̀ ibi tó ṣe é júwe fún ẹni tó fẹ́ báni Islamic Mission Association of Nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ Islamic Mission Ultra Modern Complex olóòtú Abáṣọ̀run Ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ SPE Nigeria Limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèrè tó nílò stores tàbí Bishop. tó láàyè pẹ̀lú ìdẹ́ra tọkàn rẹ̀ ó sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ bọ́n ọgbọ̀n o ti débẹ̀ bọ́n wáyé gba winners road ní Báṣọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kó tajà lùbáríkà Islamic Mission. fanugbẹjọ mi ló dùgbọ́lá káyé kí mi kú oríire olúwa sọ ẹbí mi tàtijọ́ èyàn ní ìfọwọ́balẹ̀ wọ́n bí ti gbá ni kí ló lè mú ká béèrè ká mọ̀ rí gbà ọ̀nkẹ́ tó ló èyàn lójú táàmù lọ́lúwa fi rẹ̀ rẹ́sẹ̀ rẹ̀ evangelist John Ogudi tọ́lọ́lọ́run kì í dalẹ̀ mọ́jẹ̀mú rẹ̀ tó báwọn àyànfẹ́ rẹ̀ dá lórúkọ jọwọ́dá ti mọ̀ sí mountain of grace and victory ministry tó wà ní olólà ìdí mọ́ngòrò sókànlẹ̀ ìbàdàn tẹ́lẹ̀ tí ipa sí christ resurrection church of god tí pàdé àdúrà lágbára total deliverance tí mo wáyé ní gbogbo ọjọ́ tuesday tẹ́lẹ̀ títí ntọ́lúwa ní kí wọ́n máa ṣe ní gbogbo ọjọ́ wednesday láago mẹ́sàn-án òwúrọ̀ ṣaago méjìlá ọ̀sán torí ètò àjàlá ìpọ́n táwọn bàbá ọ̀rọ̀ jẹ́ ń gbà ní. onímọ̀yìn kọ́ mọ̀ tọ́pọ̀lọpọ̀ ogun àmúbọ̀kọ àmúbáyá àìríṣẹ́ àìrọ́bọbí ìjákulẹ̀ ohun ìdààmú fi pọ̀ra ẹ̀. àmọ́ bàbá ni wọ́n bá jésù kristi pàdé mi àdúrà lọ́gbà total deliverance ogun rẹ̀ á sẹ̀ láti bí kíbi ìwọ́rọ̀dù tàbí tẹ̀lẹ́jì ni ẹ ti kò wá sókà ẹ ti rẹ́wọ̀n lọ́kadà lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀po ẹ of God ní olóńlà ìdí máa ń gbòòrò sókà ń bàdàn bẹ́ẹ̀ lẹ́sìn rẹ̀ pèsè orí nọ́mbà yìí oh oh, thirty three forty five ninety five zero nine jésù lọ́lúwa àtòdò arére kí ló fi dá mi dé ọmọdé àtàlàgbà tó fẹ́ tayò jẹ ayò yìí ló fi mà ló gba ìkẹ́ máa ta. <laughs> ìlọtẹrẹ tó bá ti ń ta kó o máa jẹ ni kò sọ̀rọ̀ kó owó kékeré sórí sunrise galaxy pm e awilo knockout cash out àtàwọn games tó lè ta lẹ́sẹ̀kẹsẹ̀ kó o jẹ́ o lè tayọ yín lọ́tì lọ́dọ̀ àwọn aṣojú wa tàbí lórí ayélujára online website www.elotry.ng o tún lè download mobile app lórí website wa láti tayọ yín lọ́tì lórí fóònù ẹ anytime anywhere ẹ fẹ́ darapọ̀ mọ́ àwọn aṣojú wa agent ẹ kàn sí website wa tàbí kẹ́ wá sọ́fíìsì wa ẹ tún lè pe nọ́mbà sùn wọ̀nyí zero nine one five two two six two six eight zero tàbí zero nine one five two two six two six eight seven email info at elotry dot ng we are fully regulated by national lottery regulatory commission. elotry play responsibly play for fun. àsìkò tó olúwa ọlọ́run àwọn ọmọ ogun tó ń gbọ́wọ́ màmá wa prophetess dr rf adémọ́lá olúwawámirí ṣiṣẹ́ àmì tó ń ti yanu tó ti ṣe tán o láti mú àwọn ìlérí tuntun àti tó ọlọ́jọ́ pípẹ́ ṣẹ lájí onípòtìpò ènìyàn bí àkànṣe ìpàdé àdúrà ìṣòro ọlọ́jọ́ mẹ́fà tá a pàkórí ẹ̀ ní ta ni wo òkè níwájú ìṣerú bábẹ́ẹ̀lì ó ti máa wáyé bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé monday may thirty títí di june four twenty twenty two yìí orí òkè sí yesu international prayer mountain ayégún adékànbí village ibrahim landẹ gbẹ́dẹ̀ ìbàdàn ni ó ti wáyé aago mẹ́fà ìrọ̀lẹ́ títí di mẹ́fà ìdájí yóò fi máa wáyè ta ni ìwọ òkè níwájú sẹ́rú bábélì òkè àìlówó òkè àìkọ́lé òkè àìlọ́lá òkè ìṣòro àìbímọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni ó di pẹ̀tẹ́lẹ̀ olúwa ti pèsè àwọn olórin ẹ̀mí láti wà ń bẹ̀ làwọn ìránṣẹ́ ọlọ́run alàyè náà máa wà ń kalẹ̀ láti gbàdúrà pẹ̀lú rẹ̀ màmá prọfẹtẹ dr rf adémọlá my dear bá mi gbé náà. gbé kí ni wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ́ tán ni tọkọ kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé. wà á ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state ímeèlì wọn freshbite two two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh oh seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. ó alágbára la fi máa ṣèrántí. pásítọ̀ ọba isaac babalọlá akínyẹlé o first president csc worldwide akínyẹlé dé twenty twenty two ìsọjí alágbára ló máa bẹ̀rẹ̀ pẹ̀lú àkòrí god of our fathers ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run tó rìnrìn agbára nineteen thirty. ó fẹ́ ti ṣe agbára tayọ jù bẹ́ẹ̀ lọ ní twenty twenty two. ó fẹ́ fọwọ́ ìyípadà àti ìgbẹ́dídé kan gbogbo èèyàn. ìwọ náà wàá gba ìyanu rẹ bẹ̀ látọjọ́ thursday second june friday tán láago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ sunday five ní ìsèdúpẹ́ o. CAC general evangelist wọ́dùà. prophet sikaya olúbóyè ọ̀làdé prophet ea ògúnrìndé pẹ̀lú ọ̀pọ̀ wòlíì májẹ̀múró máa wà ń bẹ̀. olùbàdàn tìbàdàn ń bọ̀. gbogbo aládùúwà ó yẹ ká lọ rú májẹ̀mú àwọn bàbá wa sókè. kó lè ti ti agbára ní twenty twenty two yìí o. nínú ìjọ CAC ìtàbálẹ̀ olúbòde ń bàdàn. gbogbo èèyàn ló máa sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀. lẹ́yìn gbà tẹ́yìn bá ti dìde jó instant àgọ́gọ́ ya lùlọ́lùjọ́. ó yá gbàṣẹ kẹrẹ lábàrà ẹ̀dùjọ bí ọba ọmọ ó ń ọmọ òkè ìbàdàn ìbíkúnlé twist life in concert twenty twenty two emmanuel ìbíkúnlé eléré ọba àti samuel ìbíkúnlé arúgbó boy tún fẹ́ gbé wa débẹ̀ ní bá a ṣe máa ń ṣe lọ́dọọdún èjìrẹ́ òyìnlá kì í pédepéde ìbejì tó ti pèdè mókè lágboolé elédè ìbíkúnlé twist life in concert twenty twenty two ó máa kún fálùjọ tó ní tẹ̀fẹ̀ bí táyé kọ́rẹ́nsì rashidi ayinde mèrèng westgate fẹ̀mọ́ lancaster èrìà sàlátù lẹ́kan rẹ̀ mílẹ̀kùn amos lálùdé mandusi wòlíàgbà remote pẹ̀lú ìkàlẹ̀ àwọn àgbà pèdèpèdè àtàwọn gbajúgbajà èèyàn láwùjọ ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ ni ó máa gba gbogbo wa lálejò ní sunday ọjọ́ kejìlá oṣù kẹfà june twelve twenty twenty two nínú gbọ̀ngàn genesis hall tó ń bẹ ní mọ̀lété nílùú ìbàdàn three thousand naira làǹkárá ọ̀pá mẹ́rin tá a mú ó ti wà ní fresh fm challenge ìbàdàn àti thirty two fm kókó house ìbàdàn ìbíkúlẹ̀ twist live in concert endsars twenty twenty two ó máa lóyin ládùn. Màsílẹ̀ kọ́ ah,